kò sọ́gbọ́n tẹ́lẹ̀ dá eh, kò sí ìwà tẹ́lẹ̀ wù kò sọ́nà tẹ́lẹ̀ gbà tẹ́lẹ̀ fi táyà lọ́rùn wọ́ kò sọ́gbọ́n tẹ́lẹ̀ dá eh, kò sí ìwà tẹ́lẹ̀ wù kò sọ́nà tẹ́lẹ̀ tọ̀ tẹ́lẹ̀ fi táyà lọ́rùn bẹ́ẹ̀ ni kò sí ọgbọ́n tá a lè dá kò síwà tá a lè wù kò sí irú ọ̀nà tá a lè tọ̀ tá a máa fi tẹ́ ọmọ aráyé lọ́rùn nítorí pé kí ni ọmọ aráyé abidí yan nǹkan ò kí ń tẹ́ wọn lọ́rùn bọ̀rọ̀ kẹ gbára kẹ yọra yín nípò kẹ fi wọn sípò kò lè tẹ́ wọn lọ́rùn ipò tẹ́ ẹ wà ní gbogbogbò aláwọn máa wò wípé ohun àwọn káwọn ti ẹ̀ débẹ̀ tẹ́ bá tún wò wípé àjẹ́ ń ṣoore jẹ́ ṣàṣoore yìí ṣàkẹ́tù yọra yín kúrò nípò yẹn ẹ sọ pé yá alágbájá máa bọ̀ níbi tí mo ti ń jẹ ibi tí mo ti ń jẹ tí mo ti ń mu rèé ọ̀nà tí mo fi ń rí owó rèé ó yàwọ́ náà máa bọ̀ wá tọ́ ibẹ̀ kò tún ní tẹ́rù èèyàn bẹ́ẹ̀ lọ́rùn kí wá ló dé ta fẹ́ para wa ẹ má ẹ̀ka nira lára ẹ̀ka ṣe nítùbí ohun tó ṣe kókó tá a dẹ̀ gbúdọ̀ rí wípé à ń ṣe ní gbogbo ni wípé ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ ká máa ṣe oore ẹ jẹ́ ká máa ṣàánú nítorí pé oore tẹ́ ẹ ṣe lénìí <laughs> ẹ ṣe fúnra yín o ẹ ṣe fún àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la ni oore tá a bá ṣe lénìí kì í ṣe oore tẹ́ pé yẹ ẹsẹ̀kẹsẹ̀ báyìí àwa náà lóore yẹn ń bá ó ń padà bọ̀ wá bá àwa ló máa padà wá bá àmọ́ à ń ṣe é lẹ̀dẹ̀ àwọn ọmọ wa ni léyìí tó túmọ̀ sí wípé ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ ká máa ṣe rere dáadáa ló pé ìkà ò pé ẹ má nira yín lára don't displease yourself láti fi ṣe kíni láti fi tẹ ọmọlàkejì yín lọ́rùn torí pé kẹ́ ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ gé ọrùn yín kẹ́ ẹ yọ ojú yín kẹ́ ẹ yọ apá yín kẹ́ ẹ yọ ẹsẹ̀ yín kẹ́ ẹ empty gbogbo bank account yín wọ́n sì máa padà wá sọ̀rọ̀ yín kẹ́ ẹ ṣe gbogbo nǹkan tó in short gbogbo nǹkan tẹ́ bá ní ní àyíká àti agbègbè yín láti fi tẹ ọmọlàkejì lọ́rùn <laughs> ẹ wò sà wọ́n sì máa padà wá ṣe kí ni wọ́n sì máa padà wá ṣe ihun tẹ́ ẹ̀ tiẹ̀ lérò ohun tẹ́ ẹ̀ rò tẹ́ ẹ̀ rò tì tẹ́lẹ̀ sì padà wá fi ṣe jàǹbá fún yín so lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ má displease ara yín àmọ́ tẹ́ ẹ bá ní lọ́wọ́ láti ṣoore ẹ dájú wípé ẹ ṣe é ẹ má ṣàwọn àwọn ò dáa ẹ ṣoore ẹ ṣàánú ẹ dẹ̀ má ṣe kí ni ẹ má bike. ẹlẹ́ni mo fi kí yín káàbọ̀ sórí Miliki Express jọjọ Thursday fún títọ̀sẹ̀ yìí akọ́tún ètò tó ṣe kí ni tó gbá kí ní gbogbo ọgbà ní gbogbo ọjọ́ Thursday tó máa ń ṣe kí ni tó máa ń múnú èèyàn dùn ní gbogbo ọgbà nítorí pé ó ní ṣe pẹ̀lú orin mo dẹ̀ máa sọ fún wa lóòrèkóòrè wípé ibi tí orin bá ti wà ibẹ̀ gangan nìdùnnú wà ṣáà ibi tó ti ń sunkún tó ti ń banújẹ́ tí àmọ́ bí tẹ́ bá rí i pé àwọn èèyàn ti ń gbé bẹ́ẹ̀ wọ́n ti ń gbé bọ́dì wọ́n ti ń jó yìnyín wọ́n ti ń wọ́n ti ń ṣe báyìí wọ́n ti ń ṣe báyìí <laughs> ó yẹ kẹsì mọ̀ wípé àríyá tó ń ṣàn bẹ́ẹ̀ ni lórí Orísun àríyá unlimited ni fàájì unlimited nítorí pé kíni kájọ mu kúlú kájọ mu kẹ̀kẹ́ kájọ mílíkì lórí ètò lẹ́ni ti ní kemi sexual lórí tó ń pẹ́sà lójú amóhùnmáwòrán yín lórúkọ tèmi yes ẹ tún lè sọ wípé mbo màmá sọ fún pé bẹ́ẹ̀ ṣe ń pè mí o ó yà mò ń jẹ́ ẹ bá <laughs> bẹ́ẹ̀ ni mbo that's most beautiful tí mo lọ lórí ah, ẹjẹ sára mi ẹjọ <laughs> ẹjẹ ìyẹra mi ẹjọ ókè náà gbogbo ẹ̀yin tí wọn pọnpọta fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń pè àbí tẹ́ ṣẹ̀ um, um, Miliki Express ọjọ́ Thursday nígbà àkọ́kọ́ mo sọ pé yàrá káàbọ̀ sí ilé agbára lórí Orísun <laughs> lórí Orísun mo sọ wípé ẹ káàbọ̀ nítorí pé kí ni ah, <laughs> àwọn nǹkan àwọn ìran tó jẹ ojú ní gbèsè àwọn nǹkan tẹ́ ẹ máa máa ọ̀tọ̀ ẹ pé inú yín máa máa dùn pàápàá jùlọ èèyàn máa kẹ́kọ̀ọ́ máa kọ́gbọ́n lórí Orísun náà nítorí pé kí ni àwa gangan la lára àgbà yìí dá àwa gangan ni àwa la làṣà àwa la ní ìṣe lórí Orísun yìí náà ni ẹ wo màmá tí wọ́n sọ wípé fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kàn sí wa pé ẹ fẹ́ darapọ̀ mọ́ abẹ́fẹ́ gbèpolówó ọjà yín wa ẹ lè kàn sí wa lórí nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín ìyàtọ̀ sí yẹn ẹ tí wọ́n fẹ́ wo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan pé ah mo miss monday mo miss tuesday ti wednesday náà ah ti thursday tó kọjá mo miss ẹ̀ yes ẹ kàn sí wa àbí ti friday lẹ́wọ̀n pé ah báwo ló ṣe ṣẹlẹ̀ ní friday lọ́sẹ̀ tó kọjá. ẹ kàn sí wa lórí gbogbo social media platforms wa pẹ́rọ́tà um, facebook instagram twitter at orisun tv ni lórí website wa it's www.orisun.tv yes ní báyìí màmá sọ wípé ìpolówó ọjà ó ṣe kọ́kọ́ ẹ pé nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yìí yẹn torí pé kí ni ká lè jọ máa ríra wa pẹ́pẹ́pẹ́ kí ni wájọ lè máa dùn dálẹ́ torí pé kí tẹ bá ń gbé polówó ọjà yín wa owó á mọ̀ gara inú yóò sì mọ dùn pé ẹ lórí Orísun ibẹ̀ ni mo ti blow ibẹ̀ gangan ni ọjà yín ti máa blow <laughs> ní báyẹn ká lọ ṣe kí ni ká lọ fẹsẹ̀ rajọ nítorí pé lórí ètò lẹ́ni Fàájì Unlimited gẹ́gẹ́ bí mo yẹ sọ láti bẹ̀rẹ̀ ètò àmọ́ kí n má tẹ̀ ẹ má jẹ́ kí n rò jù má yẹ kí n sọ láì fi àkókò ṣòfò ẹ ká lọ gbé bọ́dì wa oríwo la fẹ́ lọ gbé bọ́dì sí fọ́nrán tá a fẹ́ lọ wòye fọ́nrán táwọn èèyàn tó yẹ pé oríṣiríṣi fídíò ló ti lọ lórí ẹ̀ kọ́fíṣà fídíò tó jáde gbogbo èèyàn ló kàn sọ káàkiri ókè náà gelato <laughs> where is your daddy <laughs> ẹ kọ́ra wọn gelato láti ọwọ́ DJ Coffee featuring Zlatan ètò ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. Okay, gelato, gelato. Where is your daddy? Yes, àwọn èèyàn ti máa pariwo where is your daddy? ọ̀tọ̀ ẹ̀jẹ̀ ẹ́ ok now <laughs> tọmọ bá tẹ̀ lọ́ọ̀pì orin ẹnu lé bàbá ló ra tv o bàbá ló ra star times o bàbá ló ń subscribe fún kẹlẹ́ mọ́ lórí sùn wo ọmọ yẹn kọ̀ mọ́ pé wí ṣe dáadí ọ̀tẹ́dá ọkọ̀ pọ̀sì ni ẹ ọ̀tẹ́ ń bọ̀ <laughs> àwọn gbàgbé sunday mu ẹni <laughs> ọ̀rẹ́ mo lérò pé gbádùn fọ́rọ̀ yẹn láti ọwọ́ dj copy featuring zlatan gelato lórí ìta ṣẹ̀ṣẹ̀ wò tán ẹ mọ̀ pátí retí fọ́rọ̀ yẹn ti pẹ́ ó dùn ó dẹ̀ ta ó dùn gbọ́ létí ó dùn wò ọ̀rẹ́ gbogbo ẹ̀yin tí wọ́n wá ta until the next level jábọ̀ lórí Miliki Express ti ọjọ́ Thursday ní báyìí gbágán gbágán gbágán abala tẹ́tí retí tẹ́tí máa pọ́kẹ́ ó yẹ jẹ́ ká ṣe throwback wa kí ni throwback wa dá lélẹ̀ nìyé mẹ́ta tó hot aside hot yé aside hot mi ò gbọ́ bẹ́ẹ̀ ṣe máa ń send ẹ̀ sí mi náà ni mo ṣe máa mú mẹ́ta yẹn èmi náà dá padà fún yín àmọ́ tẹ́yìn bá wò wípé yes olórí báwo ni mo ṣe lè darapọ̀ báwo lèmi náà ṣe lè fi orin ti tèmi ránṣẹ́ ẹ má gbàgbé ẹ rí dájú pé orin yẹn ò tí ì ju ọdún mẹ́rin márùn sí mẹ́rin lọ tó bá ti mú seven years inú tó ti mú mẹ́wàá nú ẹ dá máa wò lórí fóònù yín ni o <laughs> àmọ́ tẹ bá fẹ́ ká jọ jẹ gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ṣe jókòó sílẹ̀ káyìn náà máa wọ pé ah olórí ti play music mi yes throwback tí mo fẹ́ ìgbà tí mo wà ní school yìí you know ẹ sẹ́ndẹ̀ sí mi tẹ́ bá ti wá sẹ́ndẹ̀ mo máa láìkẹ́ tí wọ́n bá mi kọ short story sí wípé ah, orin yìí ìgbà tí mo wà ní school ni orin yìí ìgbà tí boyfriend mi ask me out lọ máa you know, tọkọ mi ask me out àti ìfẹ́ ráńgbà yẹn ni wọ́n máa ń play ẹ̀ fún mi ẹ kàn fi short story sí kẹ́kẹ́ ṣe kí ni kájọ have fun díẹ̀ lórí ètò àmọ́ ní báyìí orin tá a máa kọ́kọ́ gbọ́ òun náà ni Falila láti ọwọ́ Damicrane Miliki expression ṣì ń tẹ̀síwájú. Falila baby mi Falila. Eh? falila bẹbí mi fa <laughs> ṣé yẹ kó tiẹ̀ jẹ́ falila ni mo mọ máa pẹ́ àbí kẹ́ mọ̀ polórí ẹ mọ̀ polórí kórìí mi máa wù mẹ́ pé olórí bẹbí mi olórí olórí olówó kẹ́mi lẹ́yìn kẹ́ máa pẹ́ ẹ̀kọ́ yóò orúkọ falila ẹ̀kúrò kẹ́ fún olórí olówó kẹ́mi sí ẹ̀ gẹ́t <laughs> all right falila lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ yẹn láti ọmọ dáríkò yẹn náà rí pé throwback yẹn ó ṣe kí ni ó ń banging ó banging lọ́wọ́lọ́wọ́ ó ṣe ń hot ó dẹ̀ ṣe ń gbóná. ok on to the next orin tọ́pọ́ tuntun kọ̀ ní abala throwback thursday fún títọ̀sẹ̀ yìí òun náà ni ìbàdí látọwọ́ níníọlá tá a bá ń sọ̀rọ̀ nípa ìbàdí ẹ̀yin náà mọ̀ pé níní nǹkan ẹ̀yọ̀kan tó lọ́n fi ṣorí ọ̀fẹ́ fún ká ṣàmà ju kíní <laughs> ká máa jù sọ́tún jù sọ́sì bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ni ẹ̀ka jọ lọ gbádùn ìbàdí látọwọ́ níníọlá yé ṣáyínà ti bí wọ́n ṣe ń ju ìbàdí yẹn lọ́tọ́ àtọ́sí ó ń báńgì ó ń dún bí ṣẹ̀kẹ̀rẹ̀ ó ń rọ́ bí ṣẹ̀kẹ̀rẹ̀ yà náà take it take it. wọ́n sọ fún yín pé yẹ̀ ṣẹ́ bá ti lọ wo ìbàdí láti ọwọ́ níní ẹlẹ́mọ̀ ọ̀hún pé eh, ó ti pẹ́ tí níní ti ń ju kínní ìsìntọ́lọ̀ ti wá bùkún gbogbo bọ́dì ẹ̀mọ̀ pé throwback ni àwa ní ká kọ́kọ́ remix ìbàdí yẹn again kọ́kọ́ tún jùlẹ̀ ní 2019 akílẹ̀ rò pé ó máa ṣẹlẹ̀ náà torí gbogbo wájú gbogbo gétọ̀sì yẹn yìí ná gbogbo kọfí kọfí <laughs> gbogbo kọfí <laughs> gbogbo kan bí ti yọ ókè ń gba ètò ọmọ ọ̀tá ìbádìlẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ ẹ̀ láti ọwọ́ níníọlá orin tọ́pọ́ tuntun kan tí máa fi ṣe kí n tí máa fi ṣe gbogbo káka gbogbo abala throwback thursday fún títọ̀sẹ̀ yìí káka kúrò lẹ̀ òun náà ni olólùfẹ́ láti ọwọ́ flavour featuring chidinma ẹ ká lọ fi ìfẹ́ kájọ fi rub mind you know ètò ṣì ń tẹ̀síwájú fẹ́ angel of my life. ó ti ń tọ́ torí mi bíbá yóò rí yẹn tọ́ àsìnà ń wọnú akíyẹmí ara mi kéjì ṣé wọ́n kọrin fún mi nìyí ètò ló máa kọrin fún mi náà orin ìfẹ́ ni o orin ìfẹ́ ò kí máa ń ṣá kò dẹ̀ kí máa ń tí àsìn kò ń eléyìí ò ti ẹ̀kọ́ jẹ́ throwback throwback ni ayé ẹgbọ́n gan orin yẹn sì máa hot you know you are the angel of my life you are everything everything ọkùnrin tẹ bá sì fẹ́ ask àǹtí yẹn out ẹ try kẹ lórin ẹ kàn try kẹ send orin yẹn sí wọn ó yẹ kó lè mú wọn ní ìrìn ibi tó ti máa bà wọ́n <laughs> yes ìfẹ́ ìfẹ́ ìfẹ́ olólùfẹ́ láti ọwọ́ flavour featuring chidima, òun ni orin tí mo fi ṣe kò kárí àlọ́ àlá ní abala throwback thursday fún títọ̀sẹ̀ yìí okay now ẹ jẹ́ kí love my role kó máa rú nínú ọkàn wa ẹ ti understand kó máa ọ. ọ̀rọ̀ ẹ̀ ká fast forward ara wa back to the current to the current to the current ká gbéra wa ká fast forward sáwọn orin tó ṣe kí ni tó hit song tó ń banging tó hotting tó you know asile hot lórí Orísun ká wá jù padà fún yín pé ó yà náà tá bá kúrò nínú fẹ́ kí ló tún kù tá fẹ́ máa ṣe ká máa pepper wọn ni pepper anybody pepper them madam pepper them uncle yes pepper. <laughs> ẹ kọ́lọ́ gbọ́ bọ́lálẹ̀ láti ọwọ́ zlatan ètò Miliki Express ó sì ṣe kí n mm, tẹ̀síwájú. ṣé na pẹ́pẹ́ dẹ́m bọ́lálẹ̀ pẹ́pẹ́ dẹ́m ó yà nà pẹ́pẹ́ dẹ́m <laughs> bọ́lálẹ̀ pẹ́pẹ́ dẹ́m ok pẹ́pẹ́ dẹ́m bọ́lá pẹ́pẹ́ anybody zlatan ní ká máa ṣe kí ni pẹ́pẹ́ dẹ́m pẹ́pẹ́ ẹ̀yìn ẹ̀ swag out kẹ́ ẹ̀ dá gbogbo swag bolẹ̀ pẹ́pẹ́ anybody àwọn tó bá sọ pé ń bolẹ̀ tí ń bọ̀ yìí nù torí pé tí ń gun mọ́tò ẹ̀ tí ń ṣe bí tiẹ̀ tí ẹ̀ tí ń gara wọn fẹ́ máa ṣe wákùnbà pẹ́pẹ́ dẹ̀ pé wọ́n rí yíngbà tẹ̀ ń ṣiṣẹ́ ajé wọ́n rí yíngbà tẹ̀ ń hustle ó ti yẹ yín. ọ̀rẹ́ <laughs> gbogbo ẹ̀yin tí wọ́n pẹ́ ọ̀tá Miliki Express lẹ́tọ̀ tó lọ lójú amóhùnmáwòrán yín pẹ̀lú èmi ọmọ yín olórí Ọlákẹ́mi Ìyẹ̀dá section lórí tó ń ṣe kí ni tó ń prosper lójú amóhùnmáwòrán yín tó wá ń banging pẹ̀lú àwọn orin tó ń hot yìí nù. ọ̀rẹ́ dẹ́ má gbàgbé láti kàn sí iléeṣẹ́ wa yes pẹ̀lú nọ́mbà tó ń lọ lọ́jọ́ amóhùnmáwòrán yín yẹn fún gbogbo ìpolówó ọjà yín ẹ má gbàgbé wípé ìpolówó ọjà òun náà ni àgùnmọ̀wò kò sí òwò tó yẹ lè máa ṣe láyé yìí tẹ́ ẹ bá ti lè ṣe ìpolówó ẹ̀ ó di dandan ìyẹn ló ń jẹ́ ẹ máa bọ nǹkan tá à ń ṣe rèé níléeṣẹ́ wa o ẹ máa bọ̀ ẹ wá bá wa rà o ìtumọ̀ ẹ̀ nìyẹn àmọ́ Orísun ti wá ṣe kí ni wọ́n ti fún yín ní platform tó ṣe kí ni tó classy tẹ́pẹ́tẹ́ bá ṣèpolówó ọjà yín bẹ̀ gbogbo ayé máa bò yín ibi tẹ́nu yín ò lè dé tí ẹsẹ̀ yín ò lè dé tí client yín ò lè ṣe rìfẹ́rà rìfẹ́rà rìfẹ́rà dé yes torí ẹ̀ làwa Orísun ṣe máa ṣe kí ni ibẹ̀ la máa bá yín gbé ọjà yín dé fún díẹ̀ yìí ẹ pé nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín yẹn ẹ ká lọ fi orin kájọ fẹsẹ̀ rájọ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ tí mo yẹ ṣe kí ni tí mo ṣe ń tẹ jẹ́jẹ́ jáde by myself I dey my day. <laughs> ẹ mọ̀ pé ayọ̀lábí bẹ̀rẹ̀ ètò ìbáṣe ní gbogbo ìgbà okay now lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ polówó ọjà yín wá sí iléeṣẹ́ Orísun ẹ kàn sí wa lórí nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín yes torí pé kí ni oorun tó sì ràn tó sì ràn tọdún ìmọ̀ fi parí yìí ó sì ta ó daṣọ gbẹ o á gbẹ gidi ni so don't give up ẹgbẹ́ polówó ọjà yín wá lọ́wọ́ tí ò gara lọ́wọ́ tí ò fani lápò ìyá lọ́wọ́ tó yẹ pé yes chicken mọ̀ ní owó tí ò tó jẹ àmàlà tí ò tó jẹ ẹ̀kọ ni so ẹgbẹ́ polówó ọjà yín wa ẹ má ẹ̀ka àwọn èèyàn tán yìí ẹ pé nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín yẹn tẹ́ ẹ bá ti pè é lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí la máa ṣe kí n la máa dá yín lò tàbí kẹ̀kẹ́ kan sọ wá lórí gbogbo social media platforms wa pátápátá lórí <laughs> Facebook Instagram Twitter at Orisun TV ni lórí website at www.orisun.tv tẹ́ bá fẹ́ kàn sẹ́mi náà tẹ̀wọ́n pé yes olórí jẹ́nsẹ́ Dansaki mo fẹ́ kí ọ ń kí ọ ní ìbéèrè tí mo fẹ́ bí ọ àyàfẹ́ ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́mù ẹ kàn sí mi lórí Facebook mi olórí olúwakẹ́mi yàndá lórí Facebook and lórí um, Instagram is at olórí olúwakẹ́mi Lori Instagram ibi tí gbogbo happening ti happening again kájọ follow ara wa ẹ sì DM mi tẹ bá ní ìbéèrè tẹ fẹ́ bí mi lẹ́ẹ̀kan sí lórí Instagram is at olori olúwakẹ́mi àwa ń lọ ok ó dìgbà ó ṣe eh, ká má fi kú yàrá wa ká má fàrùn <laughs> àwa ò lọ ọmọ <laughs> ẹ pàdé ni wẹ́lẹ̀ pamíláyọ̀ ṣe rántí orin tàwa ṣe ń kàtà máa ń ṣe tàyè máa ń ṣe cultural dance leader ni mo máa ń ṣe gbogbo gbà èmi oṣù ká mi báyìí ó máa sọ tó máa ga gan gidi tí máa ró gbogbo òró yẹn sá máa wá kólẹ̀ kẹsọ́rùn bíi olóyè olóyè àdúgbò wa <laughs> oh my god tí wọn bá ti fi jẹ leader báyìí inú máa ń bí mi ni ah mọmọrin kọ tẹ̀yìn wa máa ṣẹ báyìí ok gbogbo ẹ̀yin tí wọn pátá lórí Orísun àwa gangan la lára àgbàyídá lórí Orísun náà la wà tá a ti máa fún yín ní àwọn ayẹyẹ àti àwọn event tó ní kìmí pàápàá jùlọ ojúlówó programs yes like Miliki Express láti Monday to di di friday ẹ̀yin tí wọ́n pátá ẹ má gbàgbé ẹgbẹ́ polówó ọjà yín wá lẹ́ǹkan sí bí mo ṣe wá ń lọ ẹ ká lọ fi orin kájọ fẹsẹ̀ rájọ́ kájọ jó jáde àjọ wọlé ni àwọn àtúnṣe yìí náà àjẹlẹ̀kẹ́ jáde bẹ́ẹ̀ ẹ ká lọ gbọ́ jojo yes jojo láti ọwọ́ king perry àti soft pẹ̀lú terry ẹ ká lọ ṣe kí ni kájọ lọ jẹ̀gbádùn ẹ̀ ó dàbọ̀.